Exercise 3. Kurabata. ta Utabata. Gbà. Ó gba bàtà. Fìlà. Ó gba ọ̀kẹ́ ó gbọ̀kẹ́ ìwé ó gbàwé tà ó tàwé ẹ̀wù. E ótẹ́wù ọ̀kọ̀ ótọkọ̀ ìlù ótàlù rà óralù ọ̀bẹ ọ̀rọ̀bẹ ìbọn ọ̀ràbọn. Exercise four. 4. ọ̀ràbàtà ọ̀ràbàtà. Next.